بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه الحمد لله أتكلم الله سبحانه وتعالى ليتي يوسفي عنور يوفي تعفر عسيتك وعينيوني جوكا تعليني وقوف أتكري إنه أصول جمادة الأولى الجمادة àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti ọdún mọ́kàndínní ogójì ìjọ. السلام عليكم ورحمة الله وبركاته سوف الله سبحانه وتعالى هذا ما تزواج أنه كتاب الأدب المفرد الإمام البخاري رحمه الله تعالى أنا أبا ولدي أولي لولي òun náà ní báàbò ìdá kọ́ malahu rajulu min majlisihi lam yaq'ud fi ẹnà ní abáwọlé yìí ń sọ nípa ẹnà ní abáwọlé ọgọ́rùn-ún márùn-ún àti mẹ́rin dín ní àádọ́ta five forty six ẹnà ọ̀nà yìí ń sọ wípé tí èèyàn bá dìde fún ni níbi tó jókòó sí lam yaq'ud alayhi kéèyàn má ti jókòó síbẹ̀ o hadithi tí ó wà lábẹ́ rẹ̀ wọn náà ní hadithi ẹgbẹ̀rún kan ọgọ́rùn kan àti mẹ́tàléní àádọ́ta wọn ní hadathana Qabisatu qala hadathana Sufyan wọn ní Qabisa wí hadithi yìí fún wa Sufyan nínú ẹ̀sọ́ kó alátọ̀dọ̀ Ubaydillah látọ̀dọ̀ Nafi' àni ibn Umar wọn là Nabi sallallahu alayhi wa sallam kọ́ àni yuqimu ar-rajula min al-majlis nípa pé kéèyàn mú yàn dìde níbi tó jókòó sí tó ń ma ayájìlẹ̀ sòfin kó ń wá jókòó síbi àyè yẹn. wọ́n ní afáwọn abdullahi ibn umar radiyallahu ta'ala anhuma idha qama lahu rajulun min majlisihi sẹ́ni ká bá ti dé fún níbi tó jókòó sí láàmì ayájìlẹ̀ sí ni òun ò jókòó síbẹ̀ o. káwa náà àlù ẹ̀kọ́ yìí ẹnu ọ̀nà àbáwọlé mi ti àtúnwọlé sí ọgọ́rùn-ún márùn-ún àti mẹ́tàdínní àádọ́ta five forty seven ọ̀nì báàbùl amánà báàbùl amánà ẹnu ọ̀nà àbáwọlé ti ń sọ nípa gbà fipamọ́ hadithi tí ó wà lábẹ́rẹ̀ òun náà ni hadithi ẹgbẹ̀rún kan ọgọ́rùn kan àti mẹ́rin lé ní àádọ́ta ọ̀nì hadathana abu nu'aym abu nu'aym sọ hadithi yìí fún wa ọ̀nì sulaiman sọ wà látọ̀dọ̀ sábìtì látọ̀dọ̀ anas malik rọ̀dí allahu ta'ala anas malik rọ̀dí allahu ta'ala wọn ni khadamtu rasulallahi sallallahu alayhi wa sallam yawma mo ṣiṣẹ́ sí òjíṣẹ́ ọlọ́run ọba níjọ́ kan gẹ́gẹ́ bá a ti mọ̀ wípé inú àwọn ọmọ ọ̀dọ̀ tí ń bá nẹ́bí mú gbá máa wo àwọn náà ni anas malik wà rọ̀dí allahu ta'ala ọwọ́ ni mo ṣiṣẹ́ sí òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam kan. حتى إذا رأيت أني قد فرغت من خدمته نبي كما أريد به إساتي من صفات النبي صلى الله عليه وسلم تقاريره قلت يخيل النبي ما وصجاد يك النبي وصون وصان تبني قال يقول أصر أصر يا طبعا بدي قال يخيل ودني تصنيا irú yìí tọ́lọ́wọ́n bá sọ nínú àyà kan tọ́lọ́wọ́n ní àbí kó ti ti pé ìyàwó wa bà wọ́n wà ń kọ́ ìlú kò túmọ̀ rẹ̀ pé nígbà tí wọ́n ń sọ̀rọ̀ ìtumọ̀ rẹ̀ ní pé wà ń kọ́ ìlú nígbà tí wọ́n ń sunrun ọ̀sán lọ́wọ́ ọ̀wọ́ gíbẹ̀ òun lọ́fà ẹ̀ kò sí fún lẹ́mù òun lọ́fà làwọn kẹ́kẹ́ máa ń sọ láwájú wọ́n sọ ìfẹ́ máa ń kọ́ ọ́ lá. قال الله فقد كفر من قال قال الله فقد كفر ẹni tó bá wí jáde lẹ́nu ẹ̀ pínpín wípé ọlọ́run ọba sùn ọ̀hún tó ti di kéfì nítorí bọ́ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala nínú ayatul kursi ọlọ́run sọ wípé Allahu la ilaha illa huwa al-hayyul qayyum ọlọ́run yẹn òun lọ́lẹ́sọ̀ọ́ ti dọ̀tí kò sẹ́lẹ̀ mi ìtọ́lẹ̀ kan ti jọ tó dodo àfọlọ́ tó ti kóhùn náà dàní ẹjọ́ olùkọ́jú o ọba àlàyé ni tó fi dá wà fún ara rẹ̀ láàtà ó tó o sínú tó wọlé àná o oorun ò lè gbá mú yẹn ní kí o gbé kò lè sẹlẹ̀ sọ́lọ̀ ebi gbọ́dọ̀wọ́ bu asùn gara ẹ̀rí àwọn náà mi máa ń sọ ìdíyẹ wípé mọ̀ ń kọ́ ọ̀la kọ́ ọ̀la lọ́ọ̀hún ọkọ̀ ní káfàrọ̀ ẹnì yóò sọ bí sọ jáde péke ìbọlọ ọsùn ọ̀hún dà ọ̀hún ti kékeré. àbáwọ̀ adùnkùn mọ́lì kan ní ọlọ́kàlá ó ní àní mo ṣe sẹ́fún ànẹ́bí sọ́lọ́ àtàlá níjọ́ débi pé èmi gẹ́gẹ́ alára ni pé mo ti parí iṣẹ́ yẹn. mo wá sọ wípé yàtí ìlú nàbí sallallahu alaihi ṣùgbọ́n kan ìlú la lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n máa ń lò fún ọrùn ẹgbẹ́ asaru kan wà lọ́dọ̀ afáwà rẹ̀ náà olùkọ́tọ́ rọ̀dì ọlọ́mù sọ̀rọ̀ àná. a máa sọ pé ẹni tí ìyẹn ní pé kílù ẹ máa sun ọ̀tá o lórí pé àṣà ìtọ́ nìyí o láyà fi. ọ̀ọ́dẹ́ ẹ bá dẹ̀ ń tẹ̀ ń jí lóru ní àbá ṣe gbèsè yẹn aléwu. àti ìsìlápẹ̀rẹ̀ nígbà tó ti bá sábà pàṣẹ mẹ́rin ni wọ́n máa jù. ọ̀bá àdẹ́sí ẹ̀sùn ní tẹ́ẹ̀sì àbóṣùn nílẹ̀ àbí twelve mẹ́rin ní máa ń jí lọ́pọ̀lọpọ̀ gbà àwọn abẹ ẹsìn wọ̀nyí pé kí ẹ̀sùn lè gbádùn kí ọ̀la láàfin àdáadáa nínú ìgbésí ayé rẹ̀ kí ẹ bá ti gbé àwọn àkẹ́dá táwọn máa ń bí sí bẹ́ẹ̀ lọ́la rí fún àwọn olùmọ̀ tó ti lọ síra àwọn afá ẹ̀kọ́ yìí mọ̀ tó mọ̀ lọ àtàwọn afá mi tó yẹ pọ̀pọ̀lọpọ̀ wọn wákàtí mẹ́jọ yẹ pé fún wọn gbà ẹni pé ohun táwọn tí wọ́n ń sọ nípa ètò ìlera máa ń sọ òun ni pé wọ́n ọlọ́pàá sílẹ̀ ní ọjọ́ ayé ìyẹn gbọ́dọ̀ fi sùn tí ìyẹn bá fẹ́ lálàáfíà dáadáa nígbà tá a ti gbà pé twenty four hours òun lọ́wọ́ nínú òdìdí ọjọ́ kan ọmọ ẹgbẹ́ tẹ bá tẹ̀ fi kílẹ̀ máa fi divide kìíní sílẹ̀ ẹ̀ta náà ni sọ wípé ajá sí pé èèyàn gbọ́dọ̀ sùn fún títí wákàtí mẹ́jọ lápẹẹrẹ ní tẹ lọ́wọ́ ẹgbẹ́ tẹ̀ ló tó sùn tọ́ba jí ní aago mélòó bẹ́ẹ̀ tọ́ba jí láago márùn-ún ẹ̀rí kó ti dín kan ẹ̀ pàpà jùlọ gbàdúgbà jùlọ pẹ́ lásìkò àbótẹ́ wa sùn nílẹ̀ ẹ̀wọ̀n ojúlago àbí kó sísun tẹ́ẹ̀tì náà wọ́n jí ní fọ́ kárí kó ti di méjì ìyẹn wàá ṣe gbèsè yẹn padà. ẹ̀rí wọ́n ní wọ́n mọ̀ràn àmà sọ̀rọ̀ yẹn ìgbẹ́ òkè ẹgbẹ́ tó kẹ́tì yẹn lè fi lé àṣà ìtọ́nù dànù nìyẹn orí orí yẹn òkè máa tẹ́ dá alẹ́ yẹn kẹ́yẹn kan ni subhanallah ó lè jẹ́ gbà yẹn lẹ́nu ní wọ́n fi mọ̀rọ́jà àwọn ẹlẹ́yìn sọ́bà àlùkọ́bílà sọ́bà àbí láàrin mọ́kìrìbì tí kìíní ọ̀tí ìṣá wọn yẹn lè tún àlùkò áàdì tí ó wọ orí tó jókòó ẹgbẹ́rẹ́gbẹ́ rárá wọ́n á mú ẹ̀yìn àyè là ọbẹ̀ hẹrẹ ilé wọn ni fẹ́rẹ́ ọ̀fà ọ̀run náà rọ́jì ọlọ́run tàlá wọn ni a máa lọ ibi ẹ̀sùn ọ̀sán nítorí pé àṣà ìtọ́nù nìyí ò láyé fi obìnrin pé tó ọ̀nà ní ẹ̀yà ìfilé ní àfihàn àti dání ìjìnlẹ̀ ọ̀kan èèyàn ti fi ibi sèkìyàm lóru ẹ wá rí afọwọ́ àti sùnmọ́ lè fẹ́ di ọlọ́kàrà ni wọ́n ní àní mo ti gbọ́ yìí sí àná mi níjọ́ kan léyìn pé mo rí pé mo ti parí sí òní ẹ̀rí wọ́n ní wọ́n á gbọ́ yìí pé yẹ kí ló nàbí yìí o sallallahu alayhi wa sallam oṣù báyìí wọ́n ní wọ́n á jáde lọ́dọ̀ rẹ̀ fàyídà ẹ̀rìmọ́tò yẹn làbò mo ti rá ìlàlá ìbíhìm eré yẹn ni mò ń wọ ọjà anabi sallallahu alayhi wa sallam bá anabi fi dé nìyà fanta ha ilé ìhìm ọwọ́ awa gbọ́dọ̀ àwọn ọmọdé yẹn ha ẹ wò dárí bò jíjẹ lọ sallallahu alayhi wa sallam ọwọ́ àwọn ọmọdé yẹn wasalama alayhim ọwọ́ asalama sí wọn sọmọ dàcáàlì ọwọ́ akpèmí àná mọdún bẹ́ẹ̀ ni wọn ìparí sí òní ẹ̀rí àwọn ọmọ kí ó dáadáa nìyẹn nílé kí wà nàbí sallallahu alaihi wa alihi wa sallam ẹ ọmọ kí wà yóò di òní tọ́wọ́n náà ti gbàgbọ́ àwọn ọ̀rìn làmọ́ tó tọ́ńtò lọ warasatul anbiya ọyẹ ká máa fún yàn àti àmọ́lé fún wọn wọn ọ̀tá nẹ́bí ṣùgbọ́n wọn jogún wọn ti ń bẹ fún àwọn ànẹ́bí ọlọ́wọ́ kéèyàn ti àwọn òyìnbó ti ṣiṣẹ́ sí àbá àdá ọmọ ti lọ ilé wa mo tún rẹ́dì kankan àbá yọ bá ọlọ́run ti fẹ́ ìtìlẹ̀ yìí ti fẹ́ pọ̀ ẹ̀rí anẹ́sùn ni bó ti sẹ́ ọlọ́run ṣe tún mí nìyẹn ọba àṣàní ìlà àjà ọba tún rẹ̀ mí ní bùkátà mi. wọ́n nígbà tí ọlá anábì sọ́lọ́ àṣàlá wa tó níbi ìbò òjìká hàtà àtẹ̀tù tí mo rí padà wá bá. wà àtò ó mi mọ́ wá lọ bá wọ́n ní màmá wa béèrè pé kí ló dé ọmọlẹ̀ tó fi pẹ́ mo ní bẹ́ẹ̀ ni ànábì sallallahu alaihi wasallam mi ní bùkátà kan ìyá wa béèrè pé kí ni wọ́n ní màmá wa ní innahu sirrun linnabiyyi sallallahu alaihi wa alihi wa sallam ẹ̀rí hun yẹn àṣírí ni o mo sọ pé kì í o àbí àbáwọn dùnmùyà àti àbí kì í sọ òun ni tún àṣírí yẹn o àbí gáàmù ṣáṣá àrà àwọn oríṣiríṣi wọn gbọ́ àṣírí ń bẹ súnmọ́dọ̀ àwọn àgbàlagbà èyí ti rí eléyàn àṣírí yìí òun náà ni ọ̀rọ̀ tó ṣe wípé tó bá bọ́ tàbá yìí fitna lè wáyé ń parẹ̀ òun ló ń pè mí sírù ẹ̀rí ìyá rẹ̀ wá sọ fún pé ya sọ àṣírí òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa sallam ó ní ìwà sọ bùkátà yẹn fẹ́nikẹ́ni nínú ẹ̀dá wọ́n ní lọ́wọ́ pé ife máa sọ fẹ́yàn kankan ní ìmbá kúkú sọ fún ọ. ìmbá sọ fún ọ. náà sọ nípa bẹ́ẹ̀ nípa ọ̀rọ̀ àṣírí yẹn ká mẹ́nu bá nǹkan díẹ̀ lórí ẹ̀. tọ́ kámẹ́rún báǹkì díẹ̀ lórí ẹ̀ nínú àṣírí òun lọ̀rọ̀ tó ṣe pé tó bá hẹ̀ tá báyìí ó lè dá sòrò lẹ̀. irú àṣírí làṣírí tí anabi sallallahu alaihi wasallam tí a bá kiri mọ̀ sí nípa rẹ̀ nípa Hafsa bint Umar radiyallahu ta'ala anhuma nígbà tí ọkọ rẹ̀ sọ́jáde láyé nù gásùwàtò ẹ̀hẹ̀dẹ̀. ìgbàdọ́ wa parí àìdá òpó rẹ̀ tán tó sòkó tán ọmọ ọ̀rọ̀dì ọlọ́ọ̀kú tọ̀lá gẹ́gẹ́ bá ti mọ̀ wípé kò burú kẹ́ni tó jẹ́ bàbá ọmọ wọ́n yà mọ̀ kẹ́ni tó jẹ́ bàbá ọmọ kí ó fi ọmọbìnrin rẹ̀ wẹ́lọ̀ fẹ́ni rè sí tó burú ń bẹ̀ rárá tí ò kọ́ mọ́. Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhu ọwọ́ àfi ọmọ rẹ̀ wẹ́lọ̀ lọ́dọ̀ Usman radiyallahu ta'ala anhu nígbà ọ̀yà àfi ọmọ mi Hafsa Usman sọ pé lásìkò yìí àwọn ní bùkátà síyàwó radiyallahu ta'ala anhu ọtún fi wẹ́lọ̀ sọ́dọ̀ Abubakar Siddiq radiyallahu ta'ala anhu ṣùgbọ́n Abubakar Siddiq radiyallahu ta'ala anhu àwọn ọ̀sán kankan kọsọ pé mo fẹ́ kọsọ pé nfẹ́ ẹrí lẹ́yìn ìgbà yẹn kíní yẹn wá dùn àfàwọ ẹmọ ọmọlọkàtọ bọlọdì aláwọ tààlà ànàkí àhà agbọdọ Usman tọlọmọ nídìí àwọn onídàá Abubakar Siddiq tọwọn ọkẹ ẹsọ kankan àti mo fẹ́ ni o àti nfẹ́ ni kò wulẹ̀ wí nkankan ẹrí ọ̀pẹ́ kò jì báyìí bá nẹ́bí sallallahu alaihi wasallam ni wọ́n ti láwọn ní ìdí hafsọ nìyẹn. nígbà tó wá di pé wọ́n padà fẹ́ àṣírí nìyẹn ìgbà tó di fún nẹ́bí sallallahu alaihi wasallam tó fẹ́ hafsọ tán lẹ́yìn ìgbà yẹn òun wá ní osmanu ní abẹ́ni àfáwà ọmọ ọmọ kan sọ̀rọ̀ di ọlọ́kàlá nù kí áá mọ̀fọ́mọ́ wẹ́lọ̀ fún osmanu ọlọ́wọ̀n ní ìdíyàwó lásìkò yìí mọ wá fi wẹ́lọ̀ fún abakar sidik ọdí aláwọ̀ tààrà nù kò sọ pé ńlá kò sọ pé náàm kò wí kẹ̀kẹ́ nù rẹ̀ abakar ní bóyá nù rẹ̀ ò sì ní dùn sí mo sí mo sì yẹn wọn níbẹ̀ ó ní nítorí àṣírí ànẹ́bí ń mi tó ló ti dákọ̀ hafsọ̀n wọ́n sì ń wò pé ó súnmọ́ bó ní bùkátà sí ni irú àṣírí kan nìyẹn nítorí pé. tí àṣírí yẹn bá jáde lákòókò yẹn kò wúlò sì lè tó fẹ́ fẹ́ ẹni tí ń sopó lọ́wọ́ yóò sá parí opó káwọn yẹn ti máa sọ lọ ah, kọkọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ sọ ajá sí pé ìkan nínú àwọn nìyẹn nínú èyí tí anabi sallallahu alayhi wa sallam tó wí sí ti Fatima sayyidatu nisa'i ahlijanna ẹni tó máa já sáájú àwọn obìnrin àlùjànnà ọ̀rọ̀ tó sọ sí létí ó sọ̀rọ̀ kan sí létí ọ̀pá alẹ́kùn ọ̀sọ̀ kan sí létí ọ̀pá alẹ́rìn ó sì sojú Àìṣà radiyallahu ta'ala anha àṣírí ni lọ́wọ́ ẹ̀ bọ́lọ̀ tó fẹ́ gbogbo èèyàn gbọ́ ni tó nídìí kéèyàn sọ pé kéèyàn gbé tiwa. ọ̀fẹ́ kí gbogbo yẹn gbọ́ ni torí ẹ̀sán ọ̀rọ̀ yẹn yọ ọ̀dà fitinà ẹ̀ lẹ̀ ọmọ àdá wàhálà lẹ̀ lákòókò yẹn àyíṣà wa ń béèrè wípé ẹsẹ̀ ìṣòro ẹ̀dá kù sọ ọ wá ń béèrè pé kí ni bàbá àtọmọ ń sọ kí ni nǹkan náà ni. ọgbọ́dọ̀ ẹrú àsìkò yìí kótó wa di pé ńgbà nàbì sallallahu alaihi wasallam tọjáde láyé náà ọwọ́ àpàdà sọ lórí tó bá hẹ sáré àsìkò yẹn ádá wàhálà lẹ báwa náà fi mọ wípé nínú àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam kálù nífẹ̀ẹ́ sí Àìṣà radiyallahu ta'ala anha ọ̀rọ̀ yẹn lè yí padà pẹ̀lú wàá yìí náà ni ó lè dúdú kọrọ lè yí padà káàkiri yẹn bá hẹ̀ tàǹgà yẹn tàbí kó sì dá fitinà ẹlẹ̀ ẹ̀rí ni wọ́n jáde nígbà tá a tẹ̀lé sọlọ́lá àtàlá padà jáde láyé tán àyíká tún tọrọ yẹn béèrè pé ọ̀rọ̀ ọjẹ ló dé ẹjọ́ sọ àti bàbá yín kí lọ̀rọ̀ náà o oníbẹ̀ wọn dá nẹ́bí wí sí etí ní ọ̀tún òun náà ní wípé tí mo bá ti lọ òun ti lọ báyìí. lọ́wọ́ tí mo bá ti lọ sá wọn náà lọ́ kọ̀ọ̀kan wá bàbá ló ti wú ẹkún nìyẹn tí bàbá òun fẹ́ lọ bàbá òun ti fẹ́ jáde láyé ṣùgbọ́n wọ́n ní ìmọ̀ sẹ́lẹ̀ ánilẹ́kì wọ́n lè pe kẹ́lí náà mọ̀ṣọ́rọ́ àní ọ̀rọ̀ sẹ́lẹ̀ máa ń dala ẹni ìṣáájú rere tí mo jẹ́ fún un gẹ́gẹ́ bá ti mọ̀ wípé ìjọ tọ́lọ́ ń bá fẹ́ sì kẹ́ àmẹ́bí rẹ̀ ó sì kíni ọ alọ sáájú ìjọ yẹn. ẹ̀rí bọ́lá sáré sọ̀sálà ń sọ nígbà táyì sàn yẹn fẹ́ bẹ̀rẹ̀ ń jè lónìí yẹn wípé àná fọ́rọ̀ tó gún alẹ́ àwọ̀ mò ń tètè lọ́dì níbi àbàdà tó yẹ pé ìṣe bá tẹ̀lé mi ẹ̀ mọ̀ mi àmú àmúṣẹ́mi àmú àmúgbádùn yẹn ẹ̀rí ẹni tí ọba ìjọ tí ọba sórí rẹ ànẹ́fẹ̀ẹ́ máa ṣáájú ẹ lọ ẹ wọ lápẹẹrẹ nísì ìwọ lọ fẹ́ lọ lóòfò òsìdé bẹ́ẹ̀ kẹni tó wáá jẹ alákòóso rẹ lóun tẹ́lẹ̀ tó wà kọ́má tẹ́ni kẹ̀kẹ́ mbẹ́ ńbọ lọ mọ nínú èbò bẹ́ẹ̀ náà ni sọ̀rọ̀ níyà bẹ́ẹ̀ dẹ̀ ni ìwé ìrìnà dọ́gba ó ní kàdámàtì èmi ọ̀mọ ẹ̀kọ́ bẹ́ẹ̀ ni máa ń pè kàdámàtì ni wípé ó ní ibi tí ó ní sí gbogbo oúnjẹ tọ́jà ó fẹ́ pèsè sí wa bẹ́ẹ̀ ọmọ síláàtì ilẹ̀ ni ó pèsè rẹ̀ fún ọlọ́run ìyẹn kọ́kọ́ yípo ń nítorí báyìí náà ó rò mí ó rí tó tó fi ó rí sáré jẹ gbogbo pátá lórí. oríire ni pípé ìjọ bá ànẹ́ni ó ti kí ni wọ́n ní àìmọ̀ sálá ànàlàkì máa ń dàlá ẹni ìsáájú rere fẹ́mi ànẹ́bí jẹ fún àtẹ́kẹ́ lọ́tù mọ̀ṣẹ̀rọ̀ à àwọn náà ní gíní ọ àwọn ní sálà èyí sàkọ́kọ́ tó ànẹ́bí máa wí bẹ́ẹ̀ nìyẹn wọ́n máa wí jìlú náà nígbà tí Zainab jáde láyé bíntu rasulillahi sallallahu alayhi wa sallam ummu umama ọ̀rọ̀ bọ́dí bẹ́ẹ̀ tọ́jú ìyá ọmọọmọ káàdébí máa ń gbé dání nígbà tí bá ń kírun lọ́wọ́ gbà. ìgbà tí ìrìn náà jáde láyé wọn dá nẹ́bí sọ́lọ́wọ́ àtàlà ń sọ náà ní pé ìlhàpì ìsàlàfínà sàlẹ̀ ọ̀gbìnàna bọ́ọ̀nùmọ̀tòrò ìwọ náà lọ lé pátá aṣáájú rẹ̀ wá tọ́ ti lọ. Usman ọmọ mọ̀gàrán nítorí pé Usman ọmọ mọ̀gàrán rọ̀dí aláwọ̀ sàlẹ̀ án ọjọ́ rọ̀dí ọ̀hún rasulillahi sallallahu alayhi wa sallam wọ́n ti jọ mọ́ yẹn àtànẹ́bí sallallahu alayhi wa sallam. sọ wọn ti jọ mọ́ yẹn òun dẹ̀ ní àkọ́kọ́ ẹni tí wọ́n ti sí sàtẹ́rì alùmọ́rùkẹ́t ìyẹn bí tí wọ́n ti pa àwọn sàhádà sí àkọ́kọ́ ẹni tí wọ́n kọ́ sí ìtẹ́yẹ̀kú ẹgbẹ́ wọ́n sáré pé luwa náà ẹni tọ́lọ́ ń lò ń sábà bí lọ́pọ̀lọpọ̀ ń pa ilẹ̀ ẹ̀tẹ́ wa òun náà làkọ́kọ́ ẹni tí wọ́n kọ́ sí ibẹ̀ ní sẹ́yìn bíbá yìí náà tó bẹ́ẹ̀ náà wá ní Usman ibn anabi sallallahu alayhi wa sallam wa sọ wípé ilhaqi bisalafina salih osmana bin maz'un ìwọ náà lọ lé bàbá àwọn aṣáájú wa rere tó ti lọ osmana ọmọ gíní ọ ọmọ maz'un ẹẹrin àṣírí làṣírí yẹn kárọ̀tù sálám sọ fún fàáfin náà sọ sí díẹ̀ ọlá kọ̀ọ̀kan ohun tá à ń lẹ́dí wí fóun tó bá òun nú tó òun fi sunkún pé á ah, ṣé pé bàbá òun ti lọ nìyí ó ń sàlàyé yẹn fún àyíṣà rọ̀dì aláàbò tààlà àdìgbò. ọwọ́ ní ìwé lè kejì tọ́kọ́ lẹ́rìn oníbẹ̀ẹ́dì wọ́n ní sẹ́kọ̀ọ́ wa dùn mọ́ ni kò sí pé wọ́n fà fi hàn. àwọn alájà sáájú gbogbo àwọn obìnrin jẹ́wọ́ rẹ̀ jẹ́nà kọ́lọ́n bá rẹ́rìn mú sẹ́fẹ́ àhà èmi nìkan mọ́ ló ní bí àpọ́nlé látòrí àwọn òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa alihi wa sallam. tọ́rọ̀ yẹn bá hẹ̀ sáńgbà yẹn ajá wàhálà sílẹ̀. àwọn ọ̀rìn tí àṣírí òun náà tún ni wà sí ìyá náà òun là sọ́ọ̀lẹ̀ tọ́ra ìpadà lè ba tọ́ba ẹ̀ kìí sàṣírí òkú kìí sì sàṣírí irú àwọn ẹgbẹ́ olóṣèlú ẹ̀ fáwọn olóṣèlú náà láti tí wọ́n ń parọ́ káàkiri fún yín nísìnyí wọ́n tún ti bẹ̀rẹ̀ wa kòtò káàkiri wájú <laughs> wọn ò rí wa láti jọ ìpọ́kadà wa táyà ń bẹ́lẹ̀ mẹ́wàá àwọn yẹn gbọ́ ọkọ o wọ́n lọ̀ ni ó di ayé àmì lẹ́nu púpọ̀ jù àwọn míì tí wọ́n tẹ̀ tó wá dárúgbọ̀n sí àwọn náà tó wá kó sí wọn láàrin wọ́n bu yẹpẹ sójú títì káàkiri láti iye ọjọ́ ìpínlẹ̀ bá gbọ́ ọ̀kadà wa ẹnu bíi ti ṣubú apá rẹ̀ ti dá ẹsẹ̀ ti dá ọwọ́ méjì tí wọ́n fẹ́ Siri burúkú gbogbo àwọn àṣírí ilé yẹn àṣírí ẹ ẹ ẹ nílẹ̀gbọ́ yóò gbọ́dọ̀ bá yọjú kó máa yẹ wọn tí ó bọ̀ sálẹ̀ bá a ti ṣe nìyẹn o àbá bá a dá gbogbo ooru àṣírí ibú nìyẹn àṣírí bí burú òun náà làṣírí táwọn ọ̀gẹ́ máa ń gbọ́ tí wọ́n láwọn ń ṣe ẹ dáwà síríyà dáwà síríyà síríyà kọ̀ àwọn ẹlẹ́gbẹ́gbẹ́.

ni wọ́n fi bọ́ sí dárò làákọ́m yẹn wọ́n wà nísàlẹ̀ sọ́fà báyìí bóde á di arkọ́m ilé ẹ̀ ni wọ́n máa ń kójọ sí ni wọ́n á ti káwọn yẹn lẹ́sìn nígbà yẹn sásìkò ni làwọn wà mí báyìí kí ló wà náà ni abiri ọ̀sẹ̀ afáwà ọmọ ọdún abdulhafiz rahimahullah ló fi sọ yìí pé tẹ́lá rí àwọn yẹn gan tí wọ́n lọ sí fi kórókó kúnnù kọ̀rọ̀ kan tí wọ́n lọ́rọ̀ dára kan làwọn ń ṣe wọ́n á ní àtìrí ni o fáìlẹ̀ muhannahum ala ta'fisi tọ́lá lọ mọ dáadáa fáwọn ènìyàn orí foundation ìsìnà ni wọn wà. tá a bá ń sọ kéwú tó le tá a ń ọba gbọ yọ ma àwọn wa ni tó ní ìdí ká lè lórí àga kọ́ọ̀lá kọ́ọ̀lá lè hákì rọ́ọ̀bù ẹ kí ni ní wàhálà nígbà tó débẹ̀ tó nìyẹn tó ká ẹ ó jókòó rẹ̀ sótórí bẹ́ẹ̀ ká má sọ pé wọ́n ti láti rí ń bẹ̀ ọwọ́ afẹ́ lójú dépò eléyàn olóbi jáde pé subhanallah irú àwọn ẹlẹgbẹ́ yẹn wọ́n máa lé bọ̀ wallahi gbogbo wa yìí náà nǹkan ẹ̀yọ̀kẹ́ náà là ń ṣiṣẹ́ tán òun lẹ́ẹ̀mí lẹ́ẹ̀sí rí mi láyé tí wọ́n fi sọ pé mí sì ní ráì ìyìn ní lọ tó ní ma wọ́n pé kéde wọn ọ̀pọ̀lọpọ̀ wọn ló pé kíkà ẹ̀gbẹ́ ń bẹ lọ́pọ̀lọpọ̀ wọn ó ti yẹjú gbogbo ọ̀rọ̀ wọ́n tẹ̀síra wọn sí ìjòkó bíi gbogbo àwọn àtàkùnlọ́gbọ́n àwọn ọmọ kẹ̀kẹ́ ti lọ bí ìtòsí lé ìdákìlì àbọ̀ kẹ̀kẹ́. káwáńgẹ̀ ti ní bàbá yìí eléyìí sọ̀rọ̀ báyìí eléyìí ní olóńgbò àwọn ilé tọ̀wọ́ olóńgbò àwọn ilé ìwọ́ bàbá òwú. bẹ́ẹ̀ ni wọ́n ti ṣèpàdé yìí látàdé dúró bí àmì àádẹ́tẹ̀t tí wọ́n ní mítíìnì báyìí ò ní rí kí lọ́dẹ̀. ní màá ti ọ̀fin tó dóni torí mo ṣe gbé rí mo dẹ̀ sí mọ́ ń parẹ́ dáadáa. mo rẹ́ ti gbàdá wọn náà darí gbogbo àwọn tó wá láti ilẹ̀ Yorùbá wọn yà mí rù wọn làwọn yẹn bá kejì àwọn àti ìṣẹ́gbẹ́ ra lu nígbà nínú ní kọ̀rọ̀ tá a ti ń ṣe fẹ́ ni wọ́n ti sọ pé eléyìí ṣe ni ó ṣèrè gbákejì o wọn àti lè bá tó wà nínú abẹnugan láyé nìyí àjọwà ní ẹgbẹ́ wa ní dáńtẹ́ nìyí wọn fẹ́ pín wọn ni ọjọ́ kan mi ọ̀fẹ́ là kékeré léèyàn ti mẹ́wàá àwọn kékeré mọ́tàbà ti gbákejì àbí olùkọ́jẹ́ àtàlà àti lẹ́yìn kejì à kẹtù sọ lókè bẹ́ẹ̀ kẹtù sọ láàrin àná orí burúkú lélẹ yìí náà máa kàkí sọ ẹni tó táwọn òsì mọ kẹ̀kẹ́ àwọn ọmọ kẹ̀kẹ́ bí wọn àwọn ọmọ kẹta nígbà tí èèyàn bíi mẹ́wàá wà ń sọ̀rọ̀ ìyẹn kan ǹjẹ́ tèmi nìkan bá ní nù wọn ní sọ pé mo hé sí i ó ń tọ̀ wù ní. lórí ẹ̀kọ́ àmì àádẹ́tẹ̀ wọn bẹ ti lè pẹ́ mi yìí pàlàpàlà ẹlẹ́gbẹ́ ní bẹ́ẹ̀ náà wọ́n bá gbé gbàtì yìí lọ lórí mo ti mọ̀ pé wọ́n ó ti ṣe ìpàdé wọn tọ́kẹ́ gbogbo wa látàná á sẹ́wọ́n á pè wá ń jòkó ẹ máa parọ́ fún wa. nínú etí báwọn ẹjí sọ̀rọ̀ ní sí gbogbo eléyẹn náà sí orí gbogbo yẹn náà ní nǹkan tó ti jọ gbogbo àwọn ẹgbẹ́ ọyẹ kíkiní yẹn bá wa lójijì wọ́ sọ̀rọ̀ ẹnu rẹ̀ lórí tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ ń wọn rò ní fatima yẹn pàtàkì ni ọ bí bàbá rẹ ṣe pàtàkì tí wọn bá yé mo lè dáná sun wọn wọlé káma adókòó ṣe pàdé ṣe mí sí ní bòńkẹ́lẹ́ káàkiri kò sí ohun tí máa ń kẹ́yìn rẹ̀ lápúrú nítorí pé fàyínlẹ̀ hágbá awùwá ló hàlìkẹ́lẹ́ nítorí pé ogun nìyí kò sí ohun tí máa ń pinlẹ̀ rẹ̀ jọ̀rọ̀ lọ lẹ́gbẹ́ bá wọn fi wé wọn fi wé ìjọba ẹ̀mọ̀wé ń jẹló àwọn olùmọ̀ ń pe wọ́n ń pàkíyèsí ká ara yẹn ń ṣe mísìnì mísìnì wọ́n máa fi bẹ̀rẹ̀ gbogbo wàhálà tí wọ́n bá dálẹ̀ o òun ló fà á wàhálà yìí nìkan mo rí èsì mísìnì lórí mọ̀ pé wọ́n lè pa mí fíkà òṣèlú ti pọ́jù lọ́pọ̀lọpọ̀ ló yẹ kí ọ̀pọ̀lọpọ̀lọpọ̀ àwọn èèyàn ìwọ tá a fẹ́ jọ sọ ẹ̀yin ti mọ̀ ọ́ látàdé ẹ ti parí gbogbo ọ̀rọ̀ àwọn ajókòó táàrin ẹ̀wí sí tẹ́mu wa láti tọrọ ọba padà parí báyìí bẹ́ẹ̀ lọ wò wọ́n wọ́n ìbọn mọ̀fẹ́ ní ọba ṣe gbé dáadáa yóò nù àgbà áá wọ́n tọ́ lè sáré yìí sọ ọ̀rọ̀ ó ti yẹjú dáadáa ibi sẹ́fà ti gbọ́ òun yóò táwọn yẹn lè máa sọ ibi tá a kọ̀rọ̀ sí yìí náà ẹ̀jọ́ lórí o kódà tá a bá ń rẹ́ni kẹ́tù sàkà kó báyìí ẹlòmí ọ̀tún sọ̀rọ̀ níbi ẹ̀ ní sàkàkó nǹkan báyìí báyìí ẹlòmí ọ̀tún àwọn ọjọ́ kẹfà náà kó àbálẹ̀ sápò ní pé tó àjọ àṣírí bíi burú láti fi ta wàhálà alẹ́ mi. ọ̀rọ̀ téèyàn bá ń sọ téèyàn ń wọ ẹgbẹ́ tí ń wọ̀ àṣírí ni àṣírí dáadáa sí ni lábẹ́rẹ́ yẹn wá lọ fẹjọ́ ẹ̀ ní kásù láwọn bí àbí ń bọ̀ ní àbí ọ̀bọ̀ kó sáà fẹjọ́ sùn náà ní kó ṣàtúnṣe tọ́bi kì ọ́ mú bẹ́ẹ̀ yóò jẹun kù ọ̀wá ń wọ̀ tó ti àti ah, ọ̀bá ká sí i. pápájú lọ ọmọ tó ti ya kiri o mọ́yàwó lọ́wọ́ ọwọ́ àwọn ó ẹni tí ọba ju yóò sì ìgbà tó wà lọ sọ bóyá sì máa pé máa ń ẹni rí dáadáa níbi tí ní ní àti tí ẹ kún ká mi yìí ìjẹyẹ mi sùn ó lè ní kọ́ bóun tọ́jú ẹ̀ pamọ́ tọ́ba tó bí ẹ̀kẹta owó kìbó yóò ṣèèṣì bí ọkùnrin tí wọn kẹ́ títí pé mu ti tẹ́lẹ̀ lọ́ba di pé rúùmù ní kíkẹ́ wàá sàlàyé ẹnu rẹ̀ rúnú irun ọtí sì ní wọn mú kí á lẹ́ni kájọ́ náà bí ń bẹ láàrin wa ní ẹlòmíì ní lọ́ọ̀ mú gbó lọ́ọ̀ mú gbó tó ti fi pé rúùmù ọ̀tẹ́ igbó ọ̀tọ̀ rẹ̀ wọ́n lọ́ọ̀ mọ́kẹ́dúnlé ẹ̀ tọ́jú ìyàwó ẹ̀ nìyẹn tó wá sọ̀rọ̀.

ìrìnsẹ̀ ti gbọ́dọ̀ bóde kọ́kọ́ tàpá máa wí lè tẹ́ wàhálà rẹ̀ ṣé ìyàrá tó ṣe tán ní kò ṣe torí bẹ́ẹ̀ ẹ fi ìyàtọ̀ sáàárín àwọn àṣírí yẹn ẹ má gbàgbé ìdarí ẹni tó ní ìfẹ́yàwó wájú àìmáa wí káàkiri torí pé ìsìtẹ̀rínú àrà ìjà ìhàwá ẹ̀jẹ̀ bíríkìtì náà ẹ wá sí lẹ́yìn lórí ibú òní bùkátà sì yọ pẹ̀lú ìpàkàmọ́ ní tí yẹn bá fi pamọ́ òun náà ní máa ń níyìn ìfún ọ ní aṣọ ẹ̀sùn inú ní gbé ẹ wá ní pé màá fún ọ ẹ̀sùn wá ní ẹ bó ti promise ẹ ní kẹ̀kẹ́ bó ti pè láṣọ ẹ̀sùn láti ṣèbẹ́tù náà ni àbí nǹkan mi tún ni kò ní níyìn mọ́ sọ yẹn pé èyẹ fẹ́ fẹ́ bí ní ń ṣe kó sáà ti parí ọ wá fi pamọ́ sọ́wọ́ ẹ̀ nìkan pé òun wò ó ìyá ìmọ̀ ká ń ka àwọn òye kan lórí ẹ̀ wọ́n bá débi àtẹ́bìlì ta ni ẹ má jókòó sí yẹn lọ́ba fẹ́ síkà ẹ ẹ àǹfààní ni wọ́n fẹ́ fẹ́ wọn ìwọ ní nkẹ̀kẹ́ lọ́dọ̀ ni àwọn èèyàn bá máa dọ̀ọ́lá àbúgbé ṣé ìwọ ní ọ̀rọ̀ kẹ lọ́dọ̀ ni ẹ ṣáàjà máa bọ́rọ̀ wa lọ ẹbí wọ̀ wá ní ìpamọ́ ẹbí wọ́n pàmọ́rọ̀ ni ó fi gbàdó dípínlẹ̀ rẹ̀ ẹ wàrà bẹ́ẹ̀ lómi máa ń dání ọmọ àgbọ̀n mo fẹ́ bá yín sọ̀rọ̀ ká tètè sọ̀rọ̀ ìnílé sùn bẹ́ẹ̀ ilé náà tó ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó sọ wípé àwọn àfáwà náà ní lọ. àfáwà náà tí ìwọ bá ní kẹ̀kẹ́ lọ́wọ́ jẹ́ agbọ́ àti ní túmí alọ́ ti wọ́n nìkan náà mọ̀ sọ fún ọ. ìwọ náà nìyí ìyàlẹ́ lọ gbọ́rọ̀ ìgbà tó lè lò lọ́wọ́ lára rẹ̀ òtún èyàn kẹtọ ọsọ fún twelve hours ń jẹ tọba ti lo twelve báyìí wọn lè jáwé ẹni mẹ́ta ni ara ẹ̀kọ́ bí kára máa nìyẹn ẹnì ẹgún tó kó sí yẹn lára dẹwà kó kéè ṣe kẹtọ papọ̀ mẹ́rin ara tí ó máa rò yẹ àfikọ yọ láyé kẹwàá ń tẹlẹ ọ àwọn afáwa yẹn wọn sáré àfojú sóbi nǹkan ni kí ló dé kí ló ṣe lè nẹ ẹ ẹ ṣáájú adákẹ́ òun ní ògbìn lẹ nígbà tí ó yẹ fún yàrá ìwé wákàtí kan ọ̀rẹ́ ẹ̀rí pé fún ìṣẹ́jú ẹ̀ fún òun gbọ̀ báyìí lọ́wọ́ ká yóò fi fi làtó yóò gbóde. yóò bá rí ká ẹ bọ̀ bẹ́ẹ̀ ni ẹ nírú àwọn èèyàn bẹ́ẹ̀ níṣẹ́ àti àà kíní náà ṣẹlẹ̀ ń bò kẹlẹ̀ wọ́n ti kó láti rí. ọ̀gán náà àfẹ́ ẹlẹ́kọ̀ọ́ mi sọ yí pé ìdá akẹ́kọ̀ọ́ sí ẹ̀ àǹfẹ̀rẹ̀ náà kò فصدر الذي ọ̀sọ́dúnrú في الروح àǹfẹ̀rẹ̀ àdìyàwó. Tígbà yìnyín bá fò tí o lè gbá tìrì rẹ̀ sẹ́mi. Ìgbà ọ̀rọ̀ máa ń pààyàn mo lè gbé bóde mi. Ẹni tó fẹ́ gbé fún kọ́tì ẹ̀ fún jù tiẹ̀ lọ. Bọ́lá ń bi lóòtù gbọ́ báyìí ọ̀ padà máa bá níjẹ́ kò sí ní máa ń pa ní tẹ̀sán wa. Sọ nípa bẹ́ẹ̀ kápọ̀ yàtọ̀ ọ̀rọ̀ àṣírí tá à ń sọ yẹn kìí sàṣírí òògùn mọ́ láti rí bí kí yẹn fẹ́ fẹ́ yàwó àṣírí bí àsọ́ọ́lẹ̀ bí ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí yẹn bá lọ àtàṣírí wo tó ni àtàṣírí kí yẹn pọ̀rọ̀ mọ́ sí yẹn lọ́wọ́ ó lè jọ́rọ̀ àtúnṣe ó lè jẹ́ nǹkan kan irú àwọn àṣírí láṣírí kálẹ́kẹ́ ẹ̀ nípa ọ̀rọ̀ dáwà yìí náà ni kò sí àṣírí kan kò sí wọ́n máa tọ́ fẹ̀ ju pé gbẹgbẹ́ wọn sì lékè náà bí oṣù sí kejì kò sí bí ìtòlóṣì bẹ́ẹ̀ dàgbé. àgbégbà tí lórí ẹgbẹ́ torí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tó ń pèpè mọ́ra ẹgbẹ́ ẹ̀sìn ni olóṣèlú ni wọ́n sábà máa parọ́ obìnrin ajé ológun sẹ́mi ọ̀pẹ́ ìta kan nípìnlẹ̀ wọn lọ́pọ̀lọpọ̀ òun náà ní hasan elizabeth ó lè sọ wípé dáwà àwọn nígbà ó pẹ́ ní dáwà gíga làbá àná ló fi sáza yà tó tó sáyè tó mọ́tótó fìyàtà tó lè gàrúbé ẹ̀yà lè kàwóso fìyàtà tó láì sàbílà ọ̀mùsọ àtẹ̀síró làhàmìnà lè kàwóso. àwọn ẹni sáza yẹ sunsun sáyè tó mọ̀tótó èmi kò ní jẹ́ mi. wọ́n ní kòkòrò sunsun ni wọ́n kòkòrò yẹn ó fèsì tútù láì wà láyà aṣọ ti bàjẹ́ òsì mímọ́ ọkàn sọ àkísà aṣọ aṣọ tí wọ́n tọ́jú kalẹ̀ pé aṣọ tí màá gbádùn rẹ̀ ọkàn rí bá ti sa aṣọ yìí wọ́n ní kò ní kọ́ ọmọ oṣù àbá ni ah oní kódà alùpẹ̀kìrù la nílẹ̀ kàbọ̀ ní wà sọ ọlọ́run ọba ní òkè ní lábúrò òṣèlú àbúrò pọ̀ bẹ́ẹ̀ bọ̀ alùpẹ̀kìrù sáré ní òṣèlú ẹ̀ dàbò sí irú eléyàn fún ẹ̀ ṣe mítìnì kọ̀rọ̀ ọ̀ ẹ̀ pé kọ̀rọ̀ wà bẹ́ẹ̀ tí ni èé ṣe sí ọmọ òbí lọ àwọn èèyàn ń kọjọ sínú ilé rẹ̀ pàtímọ̀ tí wọn bá tí bá kí torí mísìlì kò sí oúnjẹ ọkẹyìn rẹ̀ ju wàhálà lọ ìtílẹ̀ ni máa ń kẹ́yìn mísìlì bí kẹ ọyà ẹja lọ ẹja yí gbogbo ẹ̀kọ́ kò sí nìyẹn tí tó ti wà lọ́dọ̀ sí àwọn wọn àná kẹfì lè rọ́ọ̀dẹ̀ lọ ìbá tún pè democracy ń súrọ́ wàlá ìhùn náà kà fáàrùkù báwọn fàáyì bẹ́ẹ̀ náà democracy yà wọ ṣòro ṣòro tí Islam gbé àpótí ẹ̀ fà fọmọ́ra wọn ìjíròrò àwọn olùmọ̀ ni wọ́n máa ń bẹ́ẹ̀ torí wọ́n pé sámsám àwọn tí wọ́n gbádùn sílẹ̀ àkáyẹ̀ wọn jiná wọ́n sì tún jẹ́ olùmọ̀ pé bí nǹkan bá díjú báyìí wọ́n á yẹjú ẹ̀ ẹgbẹ́ yẹn ó fún wèrè gbogbo lójú àti gbogbo ẹ̀wọ̀n pátá àwọn àfọwọ́n jọ àní à ń jíròrò sẹ́yìn òkè tẹ́ẹ̀ bá ń ṣe mí tẹ́ẹ̀ bá ń ṣe pàdé òṣèlú sẹ́yìn tó bá sí mi lẹ́nìkan àbẹ tó tẹ̀ mú gbóná ẹ̀wọ̀n lè ṣe súrọ̀ ṣé súrọ̀ lè ṣe abẹ́ ń ṣe wá nù. ẹ ti ń fa gbó ẹgbẹ́ ẹ̀wọ̀n lẹ́rìí ti ta ọmọ ọ̀sán kaná ẹ̀kẹ́ sọ̀rọ̀ tó alẹ́ fún kínní ọ̀ ẹ̀kẹ́ ẹjọ́ sọ bí ẹ̀ gbọ́dọ̀ tó ọ̀fẹ́ di gómìnà ni ẹ dákun ṣé súrọ̀ lè ṣe gbogbo lójú àdìwẹ̀rẹ̀ ẹ wà àwọn èèyàn àwọn èèyàn yé èèyàn tí wọn mọ ọrùn yẹn jẹ lọgbẹ jíròrò ẹni tí wọn bá dà lé bà láàrin ta ló dé sàdá nínú wọn àwọn àbá àbàtúbàtù àwọn ẹni Ọlọ́run tó nípa bẹ́ẹ̀ ká mọ àlàyé ohun tó ní í ṣe pẹ̀lú aláṣìírílé ẹnà ní abáwọlé mi ìdádùn wọlé sí ìyẹn fẹ́ẹ́ sọ nípa ìròyìn anábì yìí dájú kanú sàmáàlì lù ìyẹn sàmáàlì lù hàmàdíyà ìdàlítàfàtà ìlítàfàtà jẹ̀bi ààrẹ ẹnu ọ̀nà yìí bẹ́ẹ̀ sọ yìí pé sàmẹ́bí sọ́lọ́ lọ́ọ̀ àlùsálà tọ́ba fẹ́ wẹ̀yìn báyìí yọ wẹ̀yìn ẹ̀yẹ ni òun yẹ ṣe báyìí yọ kọjú báyìí hadith tó wà lábẹ́rẹ̀ wọ́n ní haddatha ní sáàkù fún ní làálà. haddatha sáàkù fún ní làálà kọ́ọ̀lù عن زبيري قال أخبرني محمد بن مسلم عن سعيد بن المسيب أنه سمع أبا هريرة رضي الله عنه يصف رسول الله صلى الله عليه وسلم كان ربعة وهو إلى الطول أقرب شديد البلاد شديد البلاد أطول شعر اللحية حسن الصدر أهدب أهدب أشفار العينين بعيد ما بين المنكبين مفاد يتيم بقيته بقدمه جميع ليس لها أخمس يقدر جميع ويدبر الجميع لم أرى مثله قبل ولا بعد هذا الحديث من فلإسحاق بن العلاء قوي حديثه فعن عمرو بن الحارث وعن عبيد الله بن سالم زبارة الزبيدي wọn ni muhammad bin muslim ó fún mi lórúkọ alábọ̀ sa'id bin sayyab ọlọ́run bá àbẹ̀ fúnra yìí rọ mọ̀tí ọlọ́run jọra á tọ́bẹ̀rẹ̀ sí ní ròyìn òjíṣẹ́ ọlọ́run sọlọ́lọ́ àlùsọ́lá nípa bóòlù ẹ̀dá rẹ̀ ti rí oníṣẹ́ òjíṣẹ́ ọlọ́run nínú ẹ̀dá ó mà rẹwà pọ̀ kẹ́hìn rọ́bà àtẹ̀lẹ̀ ọjọ́ ẹni tó ti kọ́ dọ́gba wàhùwà yìí lọ́kùnrin ṣùgbọ́n gíga ló súnmọ́ ju kòkúrú ju kọ̀ọ̀kan ìgbẹ́ tó súnmọ́ pẹ́ẹ́lí tó ga ni. ṣẹ̀dí ìdàgbẹ́yà ọ̀ a àwọ̀ ẹ̀ funfun pọ̀ aṣùwádẹ ṣáàrí lẹ́yà irun mọ́ rẹ̀ dúdú kirikiri hasan sàkórí èjì rẹ̀ ti pààyàn àṣìdáfà aṣfàrí àyìnlẹ́yìn náà bákan náà àwọn ọrùn máa ń bẹ níbi ojú yẹn ọjọ́ nǹkan pọ̀ dáadáa ẹ̀rí bàyí dàmọ̀ bẹ́ẹ̀ náà lọ́n kì bẹ́ẹ̀ wọ́n tún wáá jẹ́ ní tó ṣe yí pé láàrin ẹgbẹ́ rẹ̀ méjèèjì jìnà síra wọn ìyẹn ní bọ́fẹ̀ mọ̀fá ọ̀gbọ́n ìjẹ̀bi yìí wọ́n tún wáá jẹ́ ní tó ṣe yí pé ẹ̀kẹ́ rẹ̀ jẹ́ nǹkan tí ọ̀rọ̀ kò lé gbagidi yẹtọ òbí kọta ní ìjẹ̀bi àá ní máa ń fi gbogbo gìgírí sẹ́ẹ̀rẹ̀ ní máa ń fi tẹ̀lẹ̀ lẹ́yìn sáláha àpò wọn lè jíjẹ ọlọ́run ní kọjá gbé ẹ̀yin ọdún máa ń bẹyìn wí lọ́dọ̀ di ráyè ẹnìkan bá fẹ́ yàwó kan ní wọn lè ní jẹsẹ mọ́lẹ̀ ni òun ló jẹ orí kéré lé ọkọ rẹ̀ kí ló dé àwọn ah, orí kí òní kọjá gbé ni ilẹ̀ wò débi ẹsẹ̀ yàwó yàwó àti ìròyìn yìí ló máa fi jẹ ẹ̀rí wọn ni.

ìró ọ̀rọ̀ yìí náà lọ papọ̀ ẹ̀rí kó lọ fi parí sàmáyé lọ Muhammadiyya ìgbẹ́ ni wọ́n bá gbá láàyè bá ti sọ yìí à tọ́ bá rà nẹ́bí orí tó tọ́ ni wọn ò bí mẹ́tàlá àti dání ìdákọ́ bá wò rẹ̀ rẹ̀ wọ̀ èmi ni ó ti pẹ́ ó ti pẹ́ nìlórí wọn tọ́ ọba sọ fún ànẹ́bí ní kò ṣe ìfẹ́ tún nìyẹn o ọba rà nẹ́bí ní ìsìn ọba sọ fún ọ pé ọmọ àlọ́ lọ sọlọ́lọ́ àlùkálà tó ti gbọ́dọ̀ wá rí kọ́ wá dé fún apẹ̀tọ̀ wá yíyọ ìwọ́n tó ti fèrò kan fún wákàtí márùn-ún táǹkì. náà bá àwọn oníṣúlì àwọn máa ń fà láńtẹ̀sì àwọn ebíṣẹ̀sì lọ́dọ̀ tiwa. tọ́ ẹ bá lálàá ọ̀yà lálàá tó ti gbẹ̀ǹkẹ́ tó ti wà mẹ́sì tẹ́lẹ̀ lọ́ máa sọ. lápẹẹrẹ nínú àríkà áà ah, bàbá nẹ́bí ó ti kí n bójútó wákàtí márùn-ún ìbá yẹ ká máa gbé wákàtí márùn tẹ́lẹ̀ wọn kì í má sàgbére ìbájẹrẹ ọba dáa wọn ní pàdéyàn ọdá pọlọfẹsì yunifásitì tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nǹkan ọlọrọ ẹni òsì lè dàbí sí wọn bó ti yé sí torí kan bá wí ó ní wọn gbá lójú oorun mi kò sì sí èmi kódà hàtàlì kọ áàl wọn ní kò sí ìtọ́ wa lójú oorun mẹ èyí tó rí sọnù kàwùtà tí wọn là nẹbi sọlọ lọ àlùsálà wọn bí máa ń dá wàhálà lẹ fún oorun mọrùn kẹ kí ló sì fà wọn lè alaihi wasallam tó tòbe nígbà yọ kan làjú àyọwà rẹ ṣùgbọ́n ọ̀rọ̀ tó sọ àwọn ni pé wọ́n fún mi ní súrà kẹ́ á ní màlúù ọ̀yọ̀ sí kọ́pìlẹ̀ náà kó tó di kó sunrun yẹn wọ́n ti fún ní súrà yẹn ṣùgbọ́n kò tíì kà ní wọ́n àti nǹkan èyí tó rìn lẹ́jú náà rọ àwọn olùmọ̀lẹ́ kò sí súrà kẹ́kẹ́ àdáyà kẹta lùfà tó yẹ kó jó oorun lọ́gbà wa ṣé ìwọ́n máa di èmi sí pé àfọ́rọ̀ ọlọ́run dàbí pé ìsọ̀rọ̀ ọlọ́ sọ nípa bẹ́ẹ̀ bí yẹn bá lálàá nẹ́bì lójú rẹ̀ orí náà nìyẹn bọ́ọ̀lù yóò sì mọ̀ bẹ́ẹ̀ ni tòun ti bò sí gbàgbáyé bẹ́ẹ̀ ni ọmọ ìbí náà la ṣàlàyé bó ṣe rí náà kí nígbà tí ìbí bẹ̀rẹ̀ sí sọ bí ara ni ṣe rí ọ̀sán fún fọ́tò kan sínú làákàyè rẹ̀ láì ẹ́ tọ́ ọ ròyìn kúkú tó wà nù sàmúlẹ̀ nàdíyà láwọn ẹni tó tó fi dìímú lẹ̀ dáadáa sọ báà nìyẹn ṣe rí nìyẹn sọ kéèyàn ti rárá nàbí ìtòsímọ̀ yìí ṣe ẹ̀rọ táwọn afọ́nbàdá yìí má gbàgbé ìwọ rí lójú rẹ ni ẹni tó rí lójú fèsì ní ìwà àti ọwọ́ ní Ọlọ́run náà làbúlé àti wa má bílẹ̀ ìwọ tó kó pọ̀ ń bẹ fóun oríire rẹ ọba tó di ní gbáà ọjọ́ ẹ̀mọ́lẹ́bí ẹ sàgàlásù ẹ àgàlásù yóò di dọdọ mọ̀lẹ́bí àtẹbí èké nìyẹn tó bẹ látọ̀dọ̀ wọn sọlọ mọ àrùn sọlá ìyẹn àwọn ẹni tó nígbàgbọ́ nù wọn òun àwọn àgbàgbọ́ owó múlẹ múlẹ ti pélé mọ ó sì rà nẹbi dáadáa báyìí wọn sọ̀rọ̀ lọkọgbà lọkọgbà òye kọ́ wa máa sọ pé à ẹ lọ́sílẹ̀ máa lọ sa nẹ́kàlí nẹ́kàlí tí wọ́n bá ń fún àgbà kẹnu ẹ wọ́n ti burú dà ti káàbù nù zọ̀hẹ́rù lẹ́yìn

kótó wá di pé kò ṣe é rò sọmù gáà ah, ẹ̀jẹ̀ rẹ ó ti ó ti sòfò dànù ọlọ́run náà wà lọ bá nàbí mọ́gàlásì sallallahu alaihi wasallam owó láwà ní yàní tàlàkùsà owó láwà ní kó ṣe pé imú rẹ kò fi má ní iye ọ̀tà àtẹnu nba àwọn yẹn bá ti náà ah, ọkùnrin yìí ni wọn náà ọba wọn lànà ìbílẹ̀ nítorí wọn lè jókòó ni ọba bẹ̀rẹ̀ orin bá a ní sísọ àádọ́ فقال اليوم مقبول متيام كثيرا آه لم يقدا مقبول أولا نيرون نيرون سؤال أبدو لي بفضل يلي زبار عراني يلي زعفي دور دور wọ́n mi lẹ́nu jẹ́ àlẹ́yìn sọ́lọ́ lọ́wọ́ rẹ̀. ẹ̀rí àwọn akọrin ti ti fa tóbi débi pé òun yìí tó àmì rọ̀ṣùn lọ́wọ́ ìhà ọ̀ àdàdé wọ́n lè àbúrò ìdá ọ̀ṣọ́lẹ̀ là ìmá mọ́ọ̀lọ́ wọ́n fún mi ní ìrọ̀kọ́ ti sọ ọlọ́run ti sì lérí ilé ní ìrírí ìyá yóò jà sí kúnyà yóò jẹ tó ṣùgbọ́n òun wò ká èyí sọ̀tà nẹ́bí lè yóò dé té èyí ò ní ra bùtà bójúkò níbi ọ̀sán àbójúkò òkú yẹn. tọ́ba tún ti àwọn orin yìí wọlé ọ̀sẹ̀ ìnáwó rọ́ṣúlà làtọ́ ìfọ̀n tí o ti sá muhammadun min suyufila imasduru olùdarí ìfẹ́ ìdàmánì ìdàlà nẹ́bí ṣùgbọ́n dàbẹ̀ kéèbí fáyẹ̀ yóò sàdọ̀ òbí yìí a máa fi rí mẹ́rin ìmọ́lẹ̀ ní dáárẹ̀. ìdá yẹn wọ́n ṣe láti India mùsùlùmí ó wá mú nínú àwọn ọ̀dà ọlọ́run. wọ́n ní ànábì bá ṣe bẹ́ẹ̀ àwọn èdè ààrẹ wọ́n ní ànábì bá fọ́ aṣọ ọba pọ̀ sí lọ́rùn ìgbà àwọn olèpinlẹ̀ kánáwó kú lórí lórí oṣù bẹ́ẹ̀ lọ́wọ́ ànẹ́bí jọ́ nìlú. àbá ibi agbájá ti ń bẹ lẹ́yìn pé àwọ̀ lékè nígbà ànẹ́bí bá bọ́ agbádá ni ọba gbélé káàmù lọ́rùn ní wọ́n fi ń gbélé gbórójà wọ́n á lọ sọ̀yẹ́ bẹ́ẹ̀ nìkan orí sí gbọ́n káwọn olùkọ́jú yé wa ni pé ọ̀pọ̀ àdúrà àwọn ọ̀rọ̀ tó tẹ̀ka tẹ́ẹ̀ máa kà nù síra ẹni pé mo sọ níbi ọmọ wa dára ṣe àkíkọ̀ lánàá pípé tá a bá fẹ́ ka ìsìn ká máa ka ìsìn tá a ṣe àkíkọ̀ rẹ̀ lánàá ká máa ka ìsìn bá a ṣe máa ń kà sí ìsìn. nítorí bí ọ̀rọ̀ ìjẹ́ ẹkùn fásitì kò bí nẹ́bẹ̀ ìfọ́tẹ̀ bẹ́ẹ̀ ìyànú kọ́ yọ tẹ́lẹ̀ o. pẹ̀jẹ́ nìkan wà fún yín ní irun kẹ́ wọ́n tó tó nípa àrò ni. sọ́ọ̀fì dímúlẹ̀ àbí òfì dímúlẹ̀ adó anabi náà tó fi wà lẹ fẹni tọrọ kó ti gbọ́ náà lówó ifá wẹ ọbẹ pé ìtẹgẹ lọlọpẹ káwọn ní adídì sálẹ káma sọ wípé ẹni báyìí gbà wá lọ́dọ̀ ẹni gbà yìí ẹni gbà báyìí ọwọ́ àánú tí wà ní ńlá báyìí agbọrọ máa wíwò náà ẹfẹ bíbẹ ẹkọ àpárọ mara yìí irọ́ ó sì dá níbi gbogbo àtìkù àti wọn ní kò rilẹ tèmi fẹ wàá sọ fún akẹ́kọ̀ọ́ sọlọ lọ́wọ́ àìsàlá tó gbé agbádá tó gbé sọ́rùn káàbù ọ̀tẹ́wó nìyí pípẹ́ tó tó ti bẹ́ lọ́wọ́ ànábì jọ́ nìyí tùtùbẹ́ ni ọba tó wúlẹ̀ nìyí ìyẹn náà ní àwọn kàkàkí àjíìrì kàkàkíkọ̀ fèrè ni. sọ nípa bẹ́ẹ̀ kásákèsì lè dáadáa ọlọ́wọ́n ọ̀rẹ́ ni tọ́jú àti àdébì sallallahu alaihi wasallam ṣáájú ṣáájú àti lẹ́yìn ìgbà yẹn níbi bó ṣe rẹwà tó. tí èèyàn bá kàtà bó ṣe rí tọ́jú àrí lójú ọmọ bẹ́ẹ̀ kò sí láì fún mọ́tò wípé ẹni yẹn wọ́n bá wí fún wa sọ yẹ wo tọ́ba lọ kọ́ fẹ̀sì kẹ́sì à dáadáa sọ́hùn. mo rọ̀ bọ́ bí ẹ ń àjọ àwọn sọ wọ́n ní búrúdà ni wọ́n bá tún eléyàn wọ́n fi ti káwù wọ́n sọ pé wọ́n kápò rinlẹ̀ èyí tí o tẹ̀ wá ní tí o ní àlákọ̀ pẹ̀lú káwù rárá àwọn èyí náà yìí máa ń kọ́ ní ilé òtàlẹ́ríyà káàkiri àwọn náà lè fi kù sí ètò ìfọ̀ wù ú tiẹ̀ kò lásán ọ̀rọ̀ rẹ̀ ní wípé odidi ọ̀rẹ́ yẹn sì lòun fẹ́ takò ó tiẹ̀ ó ní kò sí jihad yẹn kò sí rí ayọ̀ ọ̀hún ló tẹ àmìtàgà kọrin dé ra ẹ̀mẹ́dẹ́ sálámì mọ̀tò àdìtàgà mọ̀ àjàrà mi mọ̀ tẹ̀lá ti ń bí dábì. àwọn abájọ́rò omi tìlíkọ́ yìí ká bí màá fi wà á mọ̀ sọ̀lì parukù mi ń sọ̀lì mọ̀ ìmí ìdọ́mi. àwọn afọ anẹ́kàlí gbàdá fi ń kí oúnjẹ lò. ìgbésẹ̀ ọba bẹ́ẹ̀ lálàárà nẹ́bí lójú rẹ̀ ọwọ́ àlọ́ mú búrẹ́dà àbùsẹ́ rí ni ọba ti mú báyìí ọba ti ń kẹsẹ̀ kan ọba ti mọ ọ̀dà yàtọ̀ lé ọ̀tẹ́lẹ̀ dáì máa ń mẹ abàdà ha aláhàbí bí kàkà ìrẹ̀ lẹ̀ tàlẹ̀ tí kò lé yébè tẹ́tọ́ ọba ti parí ẹ̀ báyìí ó rí mẹ́rà nẹ́bí lórí ìrùngbọ̀n tẹ́ntẹ́ ah! adẹ́rùngbọ̀n màdìbí àdẹ́bí bá sallallahu alaihi wa sallam èkéde o ọ̀pàrọ̀ gbáà ẹni tí ń dẹ́rù gbà tó ló fẹ́ rẹ̀ àtẹ́lẹ́wà ló fẹ́ lálàárà àtẹ́lẹ́ ọ̀dọ̀ ti burú jà mú. ọba tí wàá gbé sẹ́ ọ̀kẹ́ wà sí ọ̀rọ̀ ayé àgbọ̀lẹ́ wà fẹ́ lè rún káàdì máa nì àbàdà aláhàbì ìkàkà ìrẹ̀lẹ̀ ìkọlẹ́ níbi tó tiẹ̀ wá ti fóun bẹ̀ pọ̀ ni. wọ́n nígbà tí ọ̀rẹ́ ọ̀rẹ́ àbá kò lè jáde dè mọ́ wọn ló mú ni sẹ́yìn náà rí i pé ìgbóná máa ń ní ṣe pẹ̀lú ọpọlọ́ngbà rí i gbogbo ẹgbẹ́ yẹn ká tọ́jú láwùjọ àdàmà fi wòlíì ṣé àwọn fíwọn kọ́ba yín níbi lẹ́bi ń pe kúlálà náà ní wòlíì mi ni ẹni tó yẹ kó wà lárò tí wọ́n tọ́jú ẹ̀ àfáà kan wà nínú àwọn àfáà wa Sheikh Kamal Ali Al-Mubarak kọ́lọ̀ nǹkan ṣàtúnṣe gbogbo àtàwọn àfáà wa náà ọmọ ọ̀fà ni wọn àwọn làwọn kí olóòlù àbá yẹn dáadáa fáwọn ọmọ wọn dáadáa ìyẹn ni tí wọ́n pè ní búlálà fáwọn ọmọ wọn dáadáa wọ́n sọ ìpìlẹ̀ wọn fún ẹni bá wí ìyá àti bàbá àwọn abarapá ni wọn tó bí àwọn méjèèjì àbí ẹ̀yẹ ìyá tó bí àti bàbá rẹ̀ ìyá lápẹ̀rẹ̀ ìdìrín dátọ́ bàbá òun jẹ́ ẹni tó lẹ́tẹ̀ àwọn méjèèjì bára wọn sùn ìlú ìfẹ́ máa ń ní láwùjọ kẹfà ìyàwó fún ẹ wá sẹ́yìn ní òní làpá kò sí á ní làpá ẹ̀jẹ̀ bá yóò fún lọ́yìn ẹ̀wèrè mọ́ yóò làpá bá ọwọ́ àlàpọ̀ wá kúkú lálà jáde mọ̀ wá bí fúlálà ọwọ́ bẹ̀rẹ̀ sí ní síwí ẹ̀yìn ní wòlíì ni ẹ̀rí pé ìjẹ̀jẹ̀ bàbá làwèrè ní wòlíì bò wọ́n ní àlọ́ èso àmàlà nílé oúnjẹ ní àpò lọ́fíì dáadáa lẹ̀ lọ́fíì náà oríṣiríṣi ní àná sọwárì tó jákọ̀ ọ̀pá eléyìí sùn nígbà tó pa sùn tán ọmọ sọwá bí ni ń bò ń lóyún ọmọ tó bí ni àwọn ọlọ́bí náà àwọn ọmọ àwọn ọ̀hún ee nígbà jẹ́ wọlé ìwọ lọ́wọ́ àbí wọ́n lóyún lóyún. wọ́n gbà ká bó pé ẹni bí ẹ bá ti síwí tó bẹ̀rẹ̀ sí máa ń jẹ́ wọlé lọ́dọ̀ àwọn súnfì wọ́n fà ní mọ́nù ṣàfihàn ọ̀sẹ̀ wọ́n lẹ́nu tó rí rẹ̀ bá pé tó bá ti sún láàárọ̀ nígbà tí ọbẹ̀ tọ́ba ti ti sinwi yẹn òun láàbì lè fẹ́ òun ló yà mí lẹ́nu láwọn èèyàn tí wọ́n gbà pé ìdàrẹ́ làwọn ti ń ṣe táwọn náà sá ń lọ́ọ́ bá wọn ti ń sìn wọ́n máa wọn lọ bí mẹ́lídì nínú àwọn àfa àwọn adáké lọ́dọ̀ wọn jèlò wọ́n gbọ́ kan náà ti lọ́dọ̀ àwọn ní sunfin wọn ni á ah, lágbájá náà ti ẹ̀ ti gbọ̀ báwa làwọn náà gbọ́ nígbà wọn lọ bẹ̀ ní pé lágbájá náà ti ẹ̀ ti gbọ̀ níwà ń bá wọn ṣèkínní báyìí ẹwọ Imam Malik rahimahullah ta'ala wọn náà kẹ máa ń bẹ ní wọn bá ti ṣe kọsídà wọn bá darí wọn darí báyìí wọn fi lù sí wọn tí Imam Malik sọ ni pé ṣé wèrè ni wọn ni kẹrì fọlọ yẹn lè ó ti bẹ kọ fi ni wọn pera ah ẹgbẹ mùsùlùmí ẹ ṣe irú wọn Imam Malik ló ní wọn ẹ ṣe mùsùlùmí. sẹ́wọ̀n kí mọ́tò àti mọ̀lẹ́kí alẹ́ sílẹ̀ ló ń bí báyìí lórí ẹgbẹ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà òní máa ń gbọ́ sẹ́nu tiwa àwọn sọ pé àwọn ẹlẹ́sìn sufi kìí ṣe ẹlẹ́sìn islam nítorí pé sufi odidi ẹ̀sìn ni islam odidi kan ni kò papọ̀ mọ́ra o tó tó bá papọ̀ ni kò ní ìdíkà máa islamize yẹ. ẹ àwọn àgbẹ̀ pé àtàsọ́wọ́fù ìsìlámì láyà jà àní ìdíkà islamize yẹ fún àìsí islam ní tẹ́lẹ̀ káfíńmá sọ pé sufi tó jẹ́ ti.

alaba bẹ̀rẹ̀ alibilida ninka olinawi ninka ninka ani tata kuli jiyan ni o ninka ninka ndo de fi fama abula sọlẹ ẹlmẹ fihi anahu basharu wọn ni kò wí bẹ́ẹ̀ kan lọba gara ó ní kankan wí mọ wọn là tẹbi wá yọ sí pé ọyá ìwọn fi kú wa anahu káyọrọ kálí kí ẹ là ẹ kó irọ́ burúkú bó ṣe pẹ́ sí láìkí ogun kẹsí ọba dé sábẹ́ dùn nínú yín ọba dùn ọlọ́lọ́. Ah, èyí ń gbé ọ̀rọ̀ ojú orúkú akílọ́kẹ̀ wá pẹ̀lú orúkú kéde. ọjọ́ ní àdébí ọlọ́run ìyẹn lè rà nẹ́bí bí yẹn bá ti súnlẹ̀ lójú ẹ̀. gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn afá àwa tí wọ́n ti súnlẹ̀ tààrà wọ́n rà nẹ́bí sallallahu alaihi wasallam. bí àwọn afá aládìgbò bọ́ọ̀rọ̀ wọn wọ́n rà nẹ́bí. sallallahu alaihi wasallam bí yẹn bá bá súnlẹ̀ lójú ẹ̀ tó ṣe ìtìbá lójú ẹ̀ ó lè rà nẹ́bí. pẹ̀lú ròyìn láì ní ìdílẹ́kàlẹ́ ọ̀rọ̀ pé máa ka bùtẹ́rì kẹ̀kẹ́ ìkẹyẹ dẹ̀ máa yàtọ̀ nù gbèsè ayé ẹni yẹn kò sí nílẹ̀ tì wá fún wa yẹ́n ànábi wa ànábi wa padà sọ fún mi àwọn kébó ti wà lọ́dọ̀ àwọn onísúfì nìyẹn ìyàtọ̀ ń bẹ láàrin ẹ̀sìn súfì àtẹ̀sìn Islam àwọn mú ìpìlẹ̀ ẹ̀sìn látara àlìkáṣàfi àtàlà ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tiwa gbígbé a ah, ah, ẹ̀yin máa ń gbẹ̀gbà wa ni gbígbé lọ́dọ̀ lágbájá lọ́dọ̀ lágbájá ṣùgbọ́n mi kẹ̀kẹ́ direct bíi tìjáni tó ń ti sinwi tiẹ̀ direct báyìí lòun wulẹ̀ tiẹ̀ kúkú gbà ní ọ̀dọ̀ ànẹ́bí ojú kò lójú lẹ́yìn lẹ́mọ́ tó ṣe yí lóye pé a ní kìíní kẹlẹ̀ ń gbà ní káàkiri ojú kò báyìí láwọn jọ sọ̀rọ̀ àtànẹ́bí ó sì ní kìíní báyìí. bẹ́ẹ̀ni báyìí gbádùn dáa ni. tó gbogbo àwọn tó ti sọ̀ dábọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀ lẹ́yìn ó lè pàṣẹ wí gbogbo wọn. àgbàlagbà wọn màjá ní ìlú àṣírí ó fi owó jàmbá tó nípa bẹ́ẹ̀ rírà nẹ́bí ó ní ti pẹ̀lú súnẹ̀ àti dání ó sì lè gbẹ́wò rẹ̀ wọ̀ kò lè gbà wẹ̀ abẹ́dán ọ̀rọ̀ bó ti yé ṣùgbọ́n ọ̀dọ̀ ọba rí tó ní kọ́ máa kó gógóró tọ̀ rírà nẹ́bí lónìí ọ̀pẹ́ nìkan náà àwọn oníkíní níbẹ̀ ọlọ́run lára lójú rẹ̀ wọ́n rà nẹ́bí ọwọ́ ni orí kíní góòlù ó ti tẹ̀ sọ́fún ọlátòmí lọ. ó lóun bá sọ pé àwọn òbí bí nǹkan yẹn ti ti sàbíà nìyẹn àṣedáni yóò sì dájú pé kìí ṣe ìròyìn ànẹ́bì kẹ̀kẹ́ ẹni tó rí ẹ̀mú ní pé lànẹ́bì fúnra rẹ̀ ṣùgbọ́n tó bá yẹ pé àwọ̀ tọ́lọ́hún fà nẹ́bì ẹ̀dá rẹ̀ kẹ̀kẹ́ bó ṣe rí lèyẹn rí lórí bẹ́ẹ̀ ó rí bẹ́ẹ̀ ni àṣedáni ò lè gbà wọlé ṣùgbọ́n wá rí yẹn kò túmọ̀ pé ká lọ jókòó sí pé tòkí lọ́ba ń gbọ́ lọ́dọ̀ gbogbo yẹn ti wáyé ó sì ti lọ nígbà tá nẹbi sallallahu alaihi wasallam tí wọn ti kó láyé. ẹ wá rí hadithi nínú àgbáyé náà bá ń bẹ òun ni pé mùsùlùmí ọsẹ tó fún àníyẹsì á lè yọ àgbẹrọ nẹfṣọ wàlẹ àdáàt wàlẹ àkàlàkì kẹrìmà التي كان عليها النبي صلى الله عليه وسلم ففيها الخير كله òun ni pé tí wọ́n bá ń ṣẹ̀dá nẹ́bí àti bí ṣe ṣe ẹ̀ṣẹ̀ rí wọ́n fẹ́ ká má wò kọ́ sí lára ẹ̀ torí gbogbo orin yẹn yẹn ara ta lọ́wọ́ àwọn ara nẹ́bí sallallahu alaihi wasallam lọ́sọ̀ pé àdìsí ló yẹ kọ́kọ́ ní ògbésí ayé wa gbogbo àwọn nǹkan ẹ̀mí ìtẹ́fẹ́ máa kà yẹn bí wọ́n bá pàtàkì lábẹ́ kíni o lábẹ́ pàtàkì anẹ́bí rí sallallahu alaihi wa alihi wasallam ọ̀rọ̀ mi ìdúnnì wọn ni báàbò dídá arúsọ̀lá rọ́jùlá fi hájà tèmi kọ́lá yóò bẹ̀rù tí yẹn bá rìn yẹn kan ní bùkátà ìgbé lọ sí bùkátà má sọ fún gbọ̀n pé wọ́n ní kí n wọn ní nǹkan báyìí wọ́n rẹ̀ mí sọ má sì sọ ọ́ tóbi lọ bí abùkátà yìí kájà ìdí sálẹ̀ tó hadith yìí ọ̀gbádùn sọ̀rọ̀ nìkan tó ń pè ní abdullahi ibn zayd ibn aslam sọdọ́kùn fi fi ilé wọn ló lódodo ní ṣùgbọ́n léèlú wà ní ara rẹ̀ nínú nǹkan kan máa fi wí tọ́ àyè fún mi ọ̀rọ̀ kan náà ọ̀rọ̀ pé nǹkan lẹ náà ó ní hadassah ni muhammed kọ́l. hadassah ni muhammed kọ́l. أخبرنا عبد الله بن زيد بن أسلم عن أبي عن جدي قال قال لي عمر إذا أرسلتك إلى رجل فلا تخبرني بما أرسلتك إليه وإن الشيطان ẹ ọ̀rọ̀ yìí kájọta ló pé sánẹdù ẹ lẹ nọọsù ẹ ìtumọ̀ rẹ̀ dẹ gbádùn dáadáa wọn ni Muhammad hajj kanan èyí sàn nẹbi òtọrẹ ti ṣe sọlọlọ àdìsọlá ní ìsìn wọn ni Abdullahi ibùdó Zayd ibùdó Aslam yẹn náà fún amírù wa ni àbí ọlọ́wọ́ alátọ̀dọ̀ bàbá wọn ni Umar sọ fún mi pé tí mo bá ń rin ọsẹ má fún ní ròhùn ọtí yẹn o tọ́lá ṣe ń tání yóò bá wá lọ́jọ́ pa ẹ mọ̀ túmọ̀ rẹ̀ mo ní tó lọ́ọ́ wa ó sì sojú rẹ̀ tààrà fẹjọ́ ẹ̀sùn wà bẹ́ẹ̀ fi wá sọ yìí pé tí tẹ́ wí ìfẹ́ wí lójú rẹ̀ tọ́ba dé ẹnìyẹn níbẹ̀ jókòó lọ́ọ́ bá wá. wọn gbọ́dọ̀ sọ fún lọ́hùn ẹni lágbájá ni wá kí ló ní wá sí kí wọn ẹyọ tẹ ní dáhùn ni wọn sá ní ọwá ni torí yẹn pọn àríkèyè torí yẹn pọn báyìí àti wọn ní ọwá wọn ò bó fi ẹ bẹ́ẹ̀ ní nǹkan yẹn ò nìyẹn wọn nítorí ìfẹ́ nìyẹn lẹ tí mo bá rin ọsẹ nìkan má fún nírọ pẹ̀lú ọmọbìnrin ọyẹ ńgbà tí rin ọgbẹ ọlọwọ ikú fàyín lè ṣe ìtọ tọ́lá ti dá nínú yìí o yọ àìtó lẹ́wọ̀ kẹ́sì láta ní àyín dáadáa yẹ yọ kọ́ nírọ yóò pèsè rọ pé ọba tó rẹ yí ọ̀rọ̀ yẹn náà fẹ́ lóbi tó nílà láyé láyé láyé tọ́bí ń sẹ́jú láì lọ́wọ́ kan yóò gbé sí ni yóò sì lérẹ́ jù. kí yẹn wá ní wá lọ sọ fún. ìgbà ẹ̀kẹ́ báyìí wọ́n ní ìgbà wá sí òkè sí bẹ́ẹ̀ ni ẹ̀ kò lè. ọba kẹjọ ọba yóò ṣe tí ó ṣe pé yóò pa kíjẹ kí nìyẹn yóò yóò jí yóò yẹ jú. ọlọ́run àwọn èèyàn bíi máa ń wà fẹ́ẹ́ fi pé làákàyè wọn mú. ìwọ̀nba fájà wọn báyìí wọ́n bọ̀ lọ́wọ́ kẹrin yọ sọ pé a ah, ò gbára lílà káyè onílẹ̀ bá wùlẹ̀ di ọmọ yọ bọ́ sójì ẹni pé ìtọ́ bá ti bọ́ sójì yẹn tí bá ti ń parọ́ ní èyí ó ti mọ̀ ìyá ò rí kiri ìtọ́ lọ bọ́ sójì abẹ́ ti kẹ́ni ẹ wọ inú ẹ wọ pé mọ̀ ẹ ń bẹ́ẹ̀ nù mọ àwọn agbófinró tó ṣe yí pé ọlọ́ọ̀ni ọ̀rọ̀ lásán ni wọ́n bá yẹn sọ wọ́n ti gẹ̀ẹ́sì pé kírímínà ni ọ̀rọ̀ lásán ni kódà bí wọ́n fìyàn sí fitifá náà máa fẹ́ gan ni. bóyá ọ̀dọ́ kọ̀kọ́ wo ọ̀kọ̀ wa sọ ọ̀sẹ̀ tí ń bẹ lọ́rùn ẹ̀wọ̀n lọ́wọ́ àmọ́ àbí láburú yìí ọlọ́wọ́ òbí oṣù ọlẹ́nu ipò ti ṣe láburú yẹn ọkàn rẹ̀ ò ní balẹ̀. ẹ̀yin gẹ́gẹ́ sáà gbọ́ àyà wọ́n sọ̀rọ̀ lọ́dún bíi ìṣẹ́jú márùn eléyìí lẹ́pẹ́ ni àá kéré tèmi mọ́ pa. ìyẹn sì ti hàn kí níyẹn sínú ìwé. níjókòó tá a jókòó bí yẹn ti wí ẹni nǹkan báyìí lẹ́bi bá kí lọ́wọ́ abẹ́ ẹ̀kọ́ ọmọ mú kí kan wọ́n mú ti wọ́n kódà ọwọ́ àánú ṣèṣì tí wọ́n máa ń ṣe ẹni tí wọ́n rí pọ́ńpọ̀ wé ọmọ gbogbo àwọn yàrá pọ́ńpọ̀ rẹ̀. àníwọ̀n ló jí kiri oníwọ̀n kọ́ ọ̀yà gba ìwé yọ̀ọ́yà pọ́ńpọ̀ rẹ̀. wọ́n sì ti ní àwọn anúráìtì rẹ̀ lọ́wọ́ tó pọ̀. àbá nírẹ́tì tàwí yọ bàbá pátá sọ. yọ ọkọ̀ ẹ múra dáradá ó yọ ọkọ̀ pálapàla. gàtí àwọn kẹsẹ̀ ti ṣe tí wọ́n ti mú kẹ́kẹ́ yọ jẹ́wọ́. ṣùgbọ́n tó ti pé kò sí ọ̀sẹ̀ kékeré kankan náà ẹ̀rù rẹ̀ lọ́wọ́ sọ́dọ̀ àgùntò gẹ́gẹ́ sí ọkẹ́ rẹ̀ ọ̀kadà tí wọ́n bá ń pè ní ẹgbẹ̀rún ọkọ̀ lọ́dẹ̀lẹ̀ ọkọ̀ lọ́dẹ̀lẹ̀ ọkọ̀ lọ́dẹ̀lẹ̀ ọkọ̀ lọ́dẹ̀lẹ̀ kẹ̀kẹ́ náà ni wọ́n máa sọ. هذا وباقي صلى الله هذا صلى الله عليه وسلم وبارك على محمد وعلى اله وصحبه اجمعين. نعم. Ah, ìyẹn bí ìdíkà ti bá sùn lórí ẹ̀jẹ̀ o kò lè sáré sọ ṣùgbọ́n títí tá a ti fi báàkù lórí ẹ̀ láti ọmọ ayé wa wípé oyún jábọ́ àdìyẹn bímọ ẹnìyẹn sọ náà ni o àbáwá rí nǹkan ẹ̀mí tó tún yàtọ̀ mbẹ́ àbújá lọ ìṣọ́ ọ̀pọ̀ ọ̀rọ̀ bá yẹn ní oyún jábọ́ lórí wọn ká fẹ́ lò òun náà ní ìgbésẹ̀ ẹnìyẹn tó lóyún àdúgbò lóyún yìí wọn súnmọ́ ọ̀ká lọ́kọ́ tẹ̀lé òní tó bò ó wọn gbà tó yẹ kó lóṣà wá ń wò náà ló ti padà wá jábọ̀ yìí ọlọ́run tààlà àìlá wà àìlá àwọn òpè nìyẹn tán ọrùn rẹ̀ ti mọ́ kábà padà rí nǹkan tí ó yàtọ̀ sí mú dáa sọ yìí ẹgbẹ́ ọlọ́run àti àwọn ọ̀ṣà wọn. Thank you.

ẹ̀rí a lè sọ pé náà àwọn ọ̀rọ̀ tó gbajúmọ̀ tá a lè rí o dábì fìdí ẹ̀ múlẹ̀ lọ́wọ́ o. yóò akẹ́yìn wà lùjẹ́ náà ọ̀gá wọ̀ ní ti sọ fún wa sọ́ọ̀lù náà alágbọ́dọ̀ lọ. tẹ̀lé tí wọ́n wà lùjẹ́ náà ti mùsíbà ti mùsíbà ti bómi tí yìí ni ọ̀hán ní rẹ̀ ti sọ fún wa. tó ti kí a wá ìfìdí ẹ̀ múlẹ̀ dáadáa ó lè pẹ́ pẹ̀lú ọ̀rọ̀ ìṣàbù nítorí pé wọ́n ní dúkìá báwa náà ti mọ̀ ibi báyọ̀ kí dúkìá ti tó èyí ó sì ti rọrẹ̀ tó dàbí yẹn náà lórí dáadáa. sọ̀tùmọ́ wípé yóò kẹ́yìn wà lójẹ́ ní a ìmọ̀ kàdé ti báyìí tọwọ́ sì rí lẹ́kí afọ àkùrà fún fún àwọn ẹni àbẹ̀tẹ́ náà ni wọ́n pẹ̀lú ṣàkádà sáàdì sọ̀lọ́ àṣálá tó fi wọn àtàdọ́ àdókò sílẹ̀ bí yóò dùgbò ní náà sọ ọ̀rọ̀ yẹn àwọn náà máa ń gbọ́ tí wọ́n máa ń kí ó ní ìdílé yẹn wá òfin tuntun rẹ̀ dáadáa rẹ̀ wádìí rẹ̀ fún fìdí múlẹ̀ dáadáa ìgbé sànẹ́bí ti sọ bẹ́ẹ̀ tó lọ ọlọ́wọ́ àlọ́ náà ìgbé mi ò rí nǹkan tí mo lè fi fìdí ẹ̀ múlẹ̀ o náà. Àìsàn máa bú àwọn òní ìsìnkú ló ndị ló ti sọ yẹ pé tí bá sílò gbà ṣùgbọ́n alẹ́ ní gbogbo ẹnu sọ wípé àwọn ẹni tí wọ́n bá ti tẹ́ ní ìyọ́nù ọ̀rìn kí ni wíwọ̀n ní wáyé nípa ìṣirò wọn. àyà yẹn ti máa ń tọ́ba pọ̀ àlẹ́ ìyá àyà ká sí alùpùpùsálà fi ṣàlàyé fún àyíṣà ọ̀dẹ̀ ọ̀dẹ̀ àjà kíkí kò láti fẹ́ sáyà yìí sí. ìyá àyíṣà ti láti sáyà yìí sí tọ́lọ́wọ́ ọba sọ yìí pé fàáfínà ẹni kó tiẹ̀ ti ká ẹ̀ka kó ìyàrá ìlú kí ẹni tó bá fún ní síra rẹ̀ lọ́wọ́ ọ̀sọ́wọ́ mọ̀ ìfá àkàwọ̀ ìṣá àbáyé yàtí rọ̀ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ á sírò rẹ̀ ìṣirò ẹ̀ máa rọ̀ ọ̀yà ńkọ́ ìwé ìlà àtìlẹ́yìn mọ̀tò rọ̀ ẹni ẹ̀dẹ́ sì máa padà sọ́dọ̀ àwọn ará kágbà kí arúgbó ni ọ̀sẹ̀ rẹ̀ fáwọn ẹni insha Allah òun ni àfi rẹ bẹ́ẹ̀ ni ìṣe dáadáa sọ́dí ẹ̀ ń sìn bẹ́ẹ̀ ah, á sàánù owó bẹ̀rù tàfáwọn àbúrò àwọn ọ̀gbìn àwọn ṣùgbọ́n rìn kí ni wí ó lè má wáyé nígbà tá a sàlàyé sàlàyé pé tí wọ́n bá sọ pé wọ́n á sọ bó o ṣe ṣe wọ́n ti ṣe lórí ìṣòro ayé ga sọ̀rọ̀ rù. bálàfẹ́ wá ti wà ṣọwájà láfẹ́ nàìjíríà a ọlọ́mọdé yẹn máa padà sí ibú tí wọ́n lè ṣe owó kẹsì wọn lọ́rùn wọn làbò lọ́dọ̀ àwọn ọmọ kéékèèké kan rí ọ̀jẹ̀ sí wọn làbò àti bàbá ẹ bọ́ bẹ̀rẹ̀ lọ sàlàyé bó lẹ ti náyì bó lẹ sáyẹn lé láyé bíbá yìí nìyẹn wọn lè la ìdìbò kan lọ bó wàá ti dúró tẹ̀sán yà wọ́n ti fi fi ká máa ní ẹsẹ ẹkọ wà lóòótọ́ àti máa palẹ̀ ìfẹ́ ńsọ́ba jáde yọ gbàgbé ẹ̀mí ọwọ́ arúgbó máa tẹ̀lé pàṣẹ wọn ò ní sí ọ̀rí kíni wí nípa ẹ̀ nípa ẹ̀ eléyìí eléyìí náà kò ti jẹ́ kíní kankan. kódà kó ti gbé yan bọ̀ gẹ̀ láyé ìyẹn wà fún efcc látàárọ̀ tó fi dìrọ̀lẹ́ ṣé kìí ṣe nira ó ń tàn gbogbo ọ̀rọ̀ rẹ̀ ti padà jáde kìí ṣe nira ni ọlọ́ọ̀ torí kìí ṣe fi ṣe máa ń sọ̀rọ̀ nínú. ìparí níbí eléyìí ti tiẹ̀ náà lè fi ẹ gbà tó wá sí oṣù kẹta owó kan báyìí tí wọ́n lè fún sáyìn kọ́ wọ́n lè nìyẹn fẹ́ẹ́ kékeré bọ́ọ̀ bó ti ń sì nígbà yẹn parí tún béèrè tọ̀dọ̀ tiẹ̀ náà ẹ dákun tí ọ̀bọ nira yẹn wọn ò lú gbogbo wọn ò lú mọ́ wọn wọ́n bá ẹ̀ ajìyà ajìyà nígbà tá a ti wá gbọ́ pé ó jìyà ó sì já àjálù tá a kò tó yẹn ní ọ̀sẹ̀ lè pa àwọn iṣẹ́ àwọ̀ tó yẹ má bì lẹ́ni èyí tó wọ́n sì ọ̀rẹ́ kí ni wọ́n lè pa ìṣòro ọlọ́ọ̀rọ̀ àdàbọ̀lá rẹ̀. gbogbo àwa náà dá àwa wà lẹ́sẹ̀ náà ká gbà pé dáadáa ọ̀sẹ̀ lè gbogbo ẹ̀ ní ọ̀bà wà lẹ́sẹ̀ náà ọlọ́run fi ẹ̀sìn rẹ̀ ìṣà. Maaleykum salaam ẹgbẹ́ fáwọn ìwà wà fáwọn ìwà wọ. ṣé ìyẹn lè máa sọ ẹ̀sùn ẹ̀sùn ẹ̀sùn yẹn ni àti ìyẹn máa sọ ẹ̀sùn ẹ̀sùn bàbá tó ṣe. àtọ́ mi lọ́la wọn ní kí wọ́n ti kírun nìyẹn ó ń ṣe gbìyànjú bàbá tí wọ́n á ṣe gbìyànjú tó wọn bá gbà yẹn ó ké èyí wọ́n á pàkíyèsí ìmọ̀ torí mọ́ wọn lẹ́yìn tí wọ́n ti sẹ́yìn tó di ẹ̀sìn kí wọ́n fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sọ àwọn ẹni tó yẹ tó dáadáa kó tó di pé wọ́n á bẹ̀rù tó náà. سبحانك اللهم وبحمدك على الله إلى ما إلى أنت